Let's all go out. Let's all go downstairs. Yes, you are Marry, God will judge that man. Daddy, marriage is easy o. Nǹkan tójú mi rí. Ṣé náà ọmọ tọ́lọ̀ fún mi yẹn tí máa ń bọ̀ lé mo máa ń bèèrè ọ̀yà wọn ní ṣọ́ọ̀tì sùn. Tọ́ba ní kí wọ́n ti sùn máa yẹ kó àmì tí mo wà. I dey enter house to one in the midnight. Ṣé náà ọmọ méjì yẹn? If you are looking for twins, receive it in the name of Jesus. Receive, receive, receive, receive, receive, receive, receive it. Pastor Atele shall receive, when God give me, Now only me no fit sleep for night. Women are trying. Can we put our hands together for all our mothers? Now, please, if you are a mother here, can we can we stand up and clap for the men? Today is Men's Day, Father's Day. All the women, stand up. Clap for us. It's no easy. This is the only one we are celebrating though, in a full year. Clap for us, madam. Clap. I say stand up only una go dey do mothers day reach sixteen this one wey we manage do did you clap